أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونشكره ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلاة الله وسلامه على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاه بإحسان إلى يوم الدين أما بعد عباد الله موضوع خطبتنا اليوم الألوهية تعريفها ومشروعيتها وفضلها وحكمتها عباد الله قال الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله الوجودية لغة إثم لما دعا بها حيث يذكر أيام عيد الأضحى في اصطلاحا ما يذكر بكريمة الأنعام في يوم الأضحى إلى آخر أيام التشريق تقربا إلى الله تعالى وجاء عباد الله والشيوعية الولاية قد أجمع أهل العلم على مشروعيتها ونقل ذلك ابن قدامة وابن تأثير العين وابن عجل والشوكاني والسنجيد وابن وثيمي عليهم رحمة الله وقرن العبودية عباد الله أولا من الكتاب قوله تعالى ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب ومن السنة عن البراء رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من ذبح قبل الصلاة فإنما يذبح المسجد ومن دفع بعد الصلاة فقد تم نصره واضرب سنة المسلمين وثالثا عباد الله أن الدفع لله تعالى والتقرب إليه في القرانين من أعظم العبادات وأجل دعائه وقد فرض الله عز وجل الدفع من صلاة بعدة مراجعة من كتابه العظيم لبيان وكثير وتزوجه وعلو منزلته عباد الله وحكمة مشروعية إلى شكر شكر الله تعالى على نعمة الحياة وحجاج سنة إبراهيم سنة إبراهيم الخليل عليه الصلاة والسلام وأن في ذلك وسيلة للتربية على النفس وعالي القلب وأن في الرغبة مباركة بتصديق ما أخبر الله عز وجل وحكم الوجهية عباد الله الوجهية سنة مؤكدة وهذا من جمهور العلماء وعباد الله أن الوحيدة واجبة على المفطر وعلى مذهب الحنفية وعباد الله واستغفر الله إن الله غفور رحيم alhamdulillah adúgbò fún ọlọ́run ọba wa ọba tó jẹ́ wípé òun náà ní kútó sáàmù wa lórí ìjọ ìkọ̀ọ̀kan wa títí di àsìkò yìí láti ọ̀sẹ̀ tó lọ yìí ti gbogbo àwa tí a ní àǹfààní táàmù láàyè lásìkò yìí láláǹfààní àbí gbogbo àwọn ata láǹfààní ní tẹjọ láti wà láyé kọlá láǹfààní láti wà láyé lónìí bẹ́ẹ̀ ló péjọ làwọn tó ti bọ́ sọ́dọ̀ náà láàrin ìtẹ̀jọ sí mi ló jẹ́ pé àwa náà wà mọ́ lóore tó bá ti pé ó bá ti ṣe àwa náà nínú àwọn tó wọ́n ti lọ yẹn ni àní ìgbẹ̀gbẹ́ ti tẹ̀lé òní wa láyé àti di ẹni àná lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ wa bẹ́ẹ̀ náà ti wá ní pé níta bí ṣiṣẹ́ àbádúgbò tàbí pé wọ́n máa rántí lè pé á yóò yí jẹjọ ìmọ̀ọ́bì ló ti kúrú wa rò ṣùgbọ́n ọ̀rọ̀ ìdí ń kọ́ ẹlòmí ló tó ti kúrú wa kò fún ẹni kọ̀ọ̀kan wa àwọn tí wọ́n ti sọ tí wọ́n kú sí Islam àbẹ̀lọ́run kọ́lọ̀ ọba wa tó ń jì wọ́n kọba wa làwọn nínú ìyá sàárè kó ti tì wọ́n lẹ́ni àlejò náà àwọn náà àdúgbò ìsàdáka kọ́lọ̀ ọdún tẹ́lẹ̀ wà fún ẹni kọ̀ọ̀kan wa. a jẹ́ ibi pé kò sí ẹlòmíì máa ń yẹ kí a máa jọ́ ìmọ̀ àyàfi ọlọ́run bá dá bákan náà lọ́dún jẹ́ ìdí pé àdébíwá Muhammad sọ́tọ̀ lọ́wọ́ aléyìí wọ́n tẹ́lẹ̀ lọ ẹ̀rù ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá àdébíwá Muhammad sọ́tọ̀ lọ́wọ́ aléyìí wọ́n àtàwọn aráàlú rẹ̀ àti àwọn tọ́ àgbà rẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan wá tí a ń sọ ìlànà wa ní tí ó fi ọjọ́ ìgbéǹde àlùkìyàmà ìbádọ́lá ẹ̀yẹ orúkẹ ọlọ́run kókó ìbánisọ̀rọ̀ wa ti tọ̀sẹ̀ yìí òun náà ni àlàyé nípa ẹran iléyá tí a bá a rí bí ìjẹjọ a ṣàlàyé fún wa àwọn orin tí ń bẹ níbi ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù lòdẹ̀míjà ìyẹn ní oṣù kejìlá ọdún àwọn mùsùlùmí bí àwa ti máa ń ka ọdún oṣù wa nìyẹn pẹ̀lú àti mọ̀hárọ́ sọ́fà rọ̀bí ọ̀nà rọ̀bí ọ̀sánì ìmọ̀dà ìkúlẹ̀ ìmọ̀dà ìkánìyà títí tábìwá kàdé lùkọ́ọ̀dà tí ó jẹ́ oṣù kejìlá tó ní january february march april may tó ti di december kò ní significant effect kankan nínú islam kò ní orípa kankan nínú ìdájí àwọn mùsùlùmí ju pé ìwádìí ti lẹ́ lọ kí wọ́n kàn fi san sálárì pọ̀ kò jù bá náà lọ káwá àtàrí ìpọ́táǹtì mọ́ wípé a ah, oṣù báyìí oṣù báyìí oṣù báyìí tó bá ti yàtọ̀ sí oṣù tí ọlọ́run ọba tó gbọ́lá fún wọn mọ̀lá ti dé Islam kì í ṣe oṣù oṣù ládàradà lámọ̀tò yẹ nínú Islam lórí ìdíyẹ kò sí tó kàn wá pẹ̀lú wọn bẹ́ẹ̀ ṣe ìjọba ní December àbí wọn bẹ́ẹ̀ sọ ló kàn ní January fẹ́ torí gbogbo ọdún ọlọ́run láyé kọ́ ni máa ń ṣe wọ́n sọ dúró tààlà lóde ó sì lọ́mọ bá wọn lé kò kàn wá ló jẹ́ pé àìsà rọ́kà ń bẹ̀ òun bá wọn wájú pé kì í bẹ̀ gbọ́dọ̀ tó máa wájú pé kì í bá tó sọ pé ológun ìgbóná ẹ̀yọ̀ bẹ́ẹ̀ náà ló ti gbọ́dọ̀ bá àwọn tí bá ń ṣe dìsẹ́mbà àti january náà ti fi wọn torí pé ọdún ẹgbọ́n ní dìsẹ́mbà twenty àti january bẹ́ẹ̀. oorun àti òòsà ní àwọn ará róòmù wọn bọ láwọn ọdún méjèèjì yẹn ẹ̀gbọ́n jẹ́ kí wọ́n ló wọ́n kún lọ́jà fún yín ẹni tí ọba wọn ti ń ṣe pẹ̀lẹ́ sí tiwa òun ni wọ́n kò ní lọ́gà ọlọ́wọ́ àgbàdà sí ikú kọ́lọ́mọdé àmọ́ nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ọjọ́ oore mi àtàlàyé fún wa nílẹ̀ ìjọ pé torí pé a ti bọ́ síbẹ̀ kó tó di júmọ̀ àti tòní àlàáfíìrì láì èyí ló pé ọjọ́ kẹta báyìí sọ àní gbólóhùn ọlọ́run ẹgbẹ́rún ọlọ́run ẹgbẹ́rún ọlọ́run ẹgbẹ́rún lẹ́yìn lẹ́yìn lọ́gbọ̀n ọlọ́run ẹgbẹ́rún ọlọ́run ẹgbẹ́rún wàlílẹ́yìn àmì gbólóhùn tá a ju nínú súnà nìyẹn tá a gbọ́dọ̀ mọ ọrùn nígbàdégbà láàrin ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí tí ó fi di ayámújẹ sírí àtọjọ́ mẹ́ta tó tún tẹ̀lé ọdún léyà ìbádà ìjọ pẹrẹpẹrẹ lọ́sọ̀ọ́ bá tún bẹ́ẹ̀ ká láǹfààní láti ṣe àwọn iṣẹ́ tá a bá sì ṣe níṣẹ́ olóore láwọn àárọ̀ ọ̀sán àdálẹ́ àwọn ọjọ́ yìí olóore bí ìjọba tàbí ní àárọ̀ ọ̀sán ìbí lọ. yẹ́lò ìjá wípé mọ́tàkùn bíyè jíko yẹ́lọ́gbìlà lóru jíko tàdúrà mọ́tàkàrù láàárọ̀ lọ́sàn lálẹ́ mọ́tàkùn àìn bẹ́ẹ̀ náà ni wọ́n ti olóore bíi sàárà ní mọ́tàlásí àbí sí àwọn ẹrú ọdún tó mọ̀ tó wọn ò ní tíjẹ mú tó nira fún wa. àwọn tó ń lórí tí wọ́n fẹ́ káwọn ọdún rèé àwọn ọmọ òrukàn àwọn ọmọ ẹ̀sà ń fún wa. torí pé sàárà bí yẹn bá ṣe nírò àwọn àdúgbò táwa yìí yàtọ̀ sí nínú ọlọ́pọ̀lọ́n ó rí orí gbogbo àwọn sàárà tí yẹn bá tún ti lọ ní àwọn àdúgbò míì. èrò ìjọba ọmọ ìyá mi náà wọ́n fi sọ olóore wọ́n fi palẹ̀ lọ. olè ló ti lọ́la sílẹ̀ lọ́mọ mọ̀lẹ́ láyé ìtò bá ní kápá láti ṣe lébi níbi olóore bí ẹni kò sí ó gbà nínú ọ̀sẹ̀ rẹ̀ rẹ̀. bákan náà kí àwọn tí a bá mọ̀ lórí afẹ́fà ẹran léyá àtìsàlàyé yẹn náà fún wa tó mọ̀ wípé ojúṣú ọ̀pọ̀ ẹ ó pẹ̀lá ó gbọ́dọ̀ mú kankan kúrò lára rẹ̀ mọ́ láti ìgbà tí oṣù lè yíjà tó ti wọlé wáyé bóyá irun ni o bọ́lí kan ni o kódà wọ́n sọ pé wọ́n fẹ́ rẹ́ ẹran kan lára rẹ̀ àbí bóyá tí yẹn bá pọ̀ ló nǹkan kan gbọdọ̀ kú lára rẹ̀ nínú ọlá tọ́lọ̀ máa lọ sí sí ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí ó náà ní tẹ́ hajj kò tún sí nínú oṣù ní ìmọ̀ tẹ́sù ti gbọ́ pé a ọdún mẹ́sì hajj báyìí o ọdún mẹ́sì hajj báyìí nínú orí tó wà nílẹ̀ yẹn bákan náà ọlọ́ọ̀bá tó fi ọjọ́ kan tó tún dáa jù lọ́jọ́ ó ti jẹ́ pé òru kan ló lóore jù nínú gbogbo àwọn òru bẹ́ẹ̀ náà lọ́wọ́ bá fi ọ̀sán kan ṣe ọ̀sán tó lóore gbogbo ọ̀sán lọ kódà àwọn àpá tó wá fi àgbéyẹ̀wò láàárín ọjọ́ yẹn àtìlẹ̀ lábẹ́lẹ̀ kọ́lẹ̀ ìyẹn ni yọ́ mọ̀ àrọ̀fà ọjọ́ àrọ̀fà wọ́n nílẹ̀ lábẹ́lẹ̀ kọ́lẹ̀ òun lọ́lọ́wọ́ bá pè yẹn pé òun tó lóore jù láyé òun lè wọlé lábẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀sán tó lóore jù kìí sí ọ̀sán láìláàbí ìwọ̀n rí rí láìrù òun yẹn pé ọ̀sán tó lóore jù láyé òtọ́lẹ̀ ọmọ àrọ̀wà ọjọ́ àràpá ọjọ́ tí ọ̀nà ọba tí ó mọ̀ bí àwọn ẹ̀dẹ́ ènìyàn fi ṣe ìyànà fáwọn mọ̀lẹ́kà ló tẹ́tírí àwọn ẹrú mi tẹ́ẹ̀fẹ́ kí ń dá wọn sáyé tẹ́lú wọn ní sí mi tẹ́tíwárí wọn ló sì pé kúlùhùn ìyá túnwòn min àti àìlà àrùn gbogbo wọn pátápátá náà wá láti àwọn onígun onígun onígun ayé ẹ̀tọ́ wá láti africa ẹ̀tọ́ láti Asia láti america North America South America láti Europe láti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí gbogbo wá jẹ́ gbogbo àwọn ọkùnrin wá wá sọ funfun lọ ọjọ́ pàkájà lọ pẹ̀lú orí kodoro everybody pa orí àwọn obìnrin wọ́n ṣe ìbáàbù tí wọ́n ọlọ́run jẹ́ kí wọ́n báyìí pé kí ní wọ́n bá ti ń tọrọ ìfẹ́ ọlọ́run ọba ti náà láti lè mú wa kí ní jẹ́ pé tó bá gbọ́ àgbo ilé ẹ̀sìn ti ṣe ààyè ṣe ní ọ̀fẹ́ dọ́là tó lọ́ba ti mú ìgbàláyè rẹ̀ wá mọ́tì ilé rẹ̀ tẹ́ńtàǹtì lè ní rárá mọ́jẹ́ láńlọ́ọ̀dù lówó ni olówó ilé rẹ̀ kò tó lọ àjì ẹ̀tọ́ jẹ lówó sẹ́tù rẹ̀ kò tó lọ àjì ìwádìí wọ́n wà lọ tán ó wà ní wọn àwọn ìṣòro lówó ilé ní ọ̀dà tó bá yẹ kó sẹ́kù àwọn kan tí ó tó ẹgbà èyí fi ìyá jẹ bí rẹ̀ nígbà tó lọ bá kẹ́ ọ tó o bá ní iṣẹ́ ààjì tó ọ̀nà ẹ̀jọ̀ lórí gbọ́dọ̀ bí lọ́wọ́ àgbọ́dọ̀ tẹ̀lé àwọn ẹbí rẹ̀ ẹ̀sìn nìyẹn ó wà lọ bẹ́ẹ̀ lọ sí ìgbìyànjú kan lójú ọ̀nà náà ó wá pa ẹni wọn pa wà lábí rẹ̀ ìrọ̀ ìgbìyànjú tó lọ́kọ̀ ló lọ fún èyí para nìyẹn díẹ̀ èyí jáàmù ó tọ́jú ìyàwó rẹ ó tọ́jú àwọn rẹ kódà gbogbo táwọn náà fi sọnú tí wọ́n fi ní wọn abẹ́lẹ̀ pé ọkọ̀ àwọn òsínlé bàbá àwọn òsínlé ni òjẹ́ káwọn fi ní ọdún sí rárá owó ọdún yìí ó yá ẹran ọdún yìí náà pa òní ọlọ́pàá ẹran tèmi ní áàbì ó yá ẹ̀pa náà lé náà jẹun gbádùn bí mo sì wọn ṣe nìyẹn torí pé nínú àwọn tá a látara ilé yá yìí òun náà nìyẹn o anábì Ibrahim àdìsẹ́lá wọ́n kọ́ alẹ́kọ̀ọ́ tó pọ̀ o kéèyàn láàánú ọmọ rẹ̀ Olusa òun pé ìwọ́sọ́ tó bá fún mi lọ́mọ ọrụ náà ni wọ́n fi lámọ́lẹ̀ ọlọ́ọ̀bá náà wá fún lọ́mọ àdánwò wá dé tọ̀gbọ́ ọmọ tó ìjọ sì tó sì wà ń gbà yẹn òun ni pé ẹ pa nǹkan fọlọ látòrí àmẹ́bí ádámù alẹ́sẹ̀lá tí yẹn bá bẹ́ẹ̀ ṣe ìjọ sì tó ní kí ìbí fọlọ òní pé kéyìí ó ta ẹ̀yẹ́ lẹ̀ ẹran sí ni ẹran ní ọmọ ànábì ádámù alẹ́sẹ̀lá pa fọlọ fọlọ ọba fi gba ìjọ sí rẹ̀ tí ò fi gba tẹ̀gbẹ́ ẹ̀gbọ́n lọ wá wọn lẹ́pẹ́ ìṣó kankan tó nira ọlọ́run bá lè jẹ́ òjì ẹ̀kí rẹ̀. sọ alábìbọ̀ ẹ̀jú náà wá ní màá fọ ọmọ ẹ̀ màá fi mọ̀ ẹ̀ píta ajẹ́kọ́fẹ́ pánù ọlọ́ba wa ní òru ọlọ́run tó bí o wá ń gbé pọ̀ fún wọ́n sọ fọ́ máa ìwọ ọmọ bí ó yọ bí o ìkan báyìí mo sọ fọ́ lọ́wọ́ ọlọ́wọ́ bá mi bá ń lórí bí o kí lọ máa rẹ náà sọ á ti padà wá kẹ́kọ̀ọ́ lórí ìyẹn bóyá lẹ́yìn ìgbéra iṣẹ́ ọlọ́run tààlà wí jẹ́ bí bàbá rẹ ní máa ń bí ọmọ rẹ àbí kí bàbá rẹ kó wá kó ló sì bí máa rẹ ìyẹn ni pé tó bá fẹ́yàwó rẹ ó bí máa rẹ wọ́n tó bá ti fẹ́yàwó bú à ó lè má bí máa rẹ òun bẹ́ẹ̀ náà ìyá rẹ̀ náà tó bá mọ̀ pé obìnrin tó dáa nìwọ náà nígbà tí wọn náà bá fẹ́ lọ́kọ ọkọ ẹlẹ́sìn ọkọ oníwà tí wọn náà gbọ́dọ̀ wá torí pé mo bá ti rí tí ọmọ rẹ̀ bá lọ mú ẹ̀jẹ̀ bàbá rẹ̀ tí ò fún díẹ̀ tọ́nà tó bí bàbá rẹ̀ ṣe rí náà tí wọn náà lọ́mọ rẹ̀ lóde rí o wà ní gbádùn ayé rẹ̀ títí tó yẹ kó san ẹjọ́ fún ẹ òun tó ti dá ìbọn bàbá rẹ̀ tí ò dá jẹ lòbìrí jèrè ọmọ àbí ọmọ tó yẹ kí wọn bàbá náà gbádùn tó fi kú lòsè ní gbádùn tó fi kú torí pọ́mọ ti jákùnlé àrẹ̀lẹ̀ lẹ́yìn gbogbo wa tọ́lá jèrè àwọn ọmọ ṣùgbọ́n àmọ̀ ìfẹ́ lọ́rùn ní lọ́rùn ọlọ́run já jèrè àwọn ọmọ ló wa olùtọ́lá yìí náà ta sọ gbé ẹ bàbá tí ò bá ti dá a bẹ̀rẹ̀ sí ní fún wàrà rẹ̀ ṣe ẹwà máa bẹ̀rẹ̀ sí gbígbàdẹ́kẹ́ fún àwọn ọmọ rẹ̀ lókun yẹn bẹ́ẹ̀ náà lè yàtí òbá mi dáa kálukú náà mọ ibi tó kù sí ó mọ èmi mọ ibi tèmi náà dáa sí ìwọ náà mọ ibi tí wọn náà dáa sí kíkálukú tún rẹ̀ ṣe káàjọ́ káyé àwọn ọmọ bá lè dáa ibi láwọn jẹ́ àwọn ọmọ bá ti dáa tèmi àti kìí náà dáa gẹ́gẹ́ bí bàbá ti yá wọn ìwé pàtàkì àwọn ọmọ bá ti dáa bọ́ọ̀lá yẹ tèmi àti ó ti rí ọlọ́run àbẹ̀ọ́ àwọn ọmọ ẹni kọ̀ọ̀kan wá bá wa jẹ́ kí wọ́n yẹ̀ ọwọ́ tí wọ́n lọ́ máa rí tí wọ́n lọ́ máa gbọ́dọ̀ sí anábì Ismail alayhi salam fún anábì Ibrahim alayhi náà kí ni wọ́n máa pè ní àdúgbò lè kiri à ẹran léyà ní ẹran tá a máa ń pa lọ́jọ́ léyà ṣùgbọ́n lọ́wọ́ sí tọ́ọ̀kù tó fẹ́ ká pa ìdèpè tó kàn wá láti pa rárá ìdèpè tó bá ti wù wá láti pa torí pẹ́ràn jọ́ sí ní yíṣe tí wọ́n kàn ní apẹ́ran o yóò bá di ìdájí lẹ́yìn ṣubú yìí ìwọ kó wà sáré tí wọ́n bẹ ọ bá ti fi pẹ́ran abẹ́ran tí ò lálàáfíà ló bá sáré pa ó wá tó ti palẹ́ yá nìyẹn kí ti tọ́lọ́run ló pa ọ́n ẹran tẹ́yìn bẹ́ẹ̀ jẹ fúnra yín òun lè ní pa ọ́n irú jẹ́ pé tó ń torí ẹ̀rọ ní yàpọ̀ ju pé káwá náà sọ pé àwọn òṣèlú náà pẹ̀lán àwọn akẹ́ náà pàjá sí ju ìdí nìkan àwọn pẹlẹ́dẹ̀ ẹ̀pọ̀ àwọn lẹ̀ olórí <laughs> ikú làwọn ẹ̀yẹ. láwọn bá fi èkú síbẹ̀ ọ̀ àwọn ń wọ iná ilé ìlú ọdún wọn ni ẹran ní àtàtẹ̀ tó wá fẹ́ fà yín gan ọlọ́run ẹ̀jẹ̀ rẹ̀ onídọ́dọ̀ ọlọ́run ẹran ara rẹ̀ onídọ́dọ̀ ọmọ àbí àyè bá sọ pé ilé làwọn lọ bá kálukú bá ní inú bá di rẹ̀ ni àníyàn títí ń bẹ lọ́kàn wa ni pé abẹ́ pẹrẹ ilẹ̀ tó fẹ́ fi jọ́sìn fún ọlọ́run ọba àlá nínú jẹ́ pé ẹran ta fẹ́ pa yìí náà ẹkún gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run lórí ibẹ̀ tó ṣe fẹ́ ṣe é dorí ẹ̀ ti tẹ̀lé àtúnfi gbé kalẹ̀ bóun náà ti fẹ́ pín ilé ìfẹ́ yìí náà bá àwọn akáìsọ lọ́sí náà abẹ́lọ́ ìdí ó sọ wájọ lọ́sí ọlọ́rọ̀ yìí tẹ̀lẹ̀ sí wa ẹran líyá ẹran ìjọsìn tó fẹ́ gbalájá sí ìyẹn náà lẹ́tún wá bí mo kí tó ti fẹ́ ní fífẹ́ sí ní pọ̀ ìgbẹ́ ẹ̀kọ́ wíjọ orin ìtumọ̀ ní kí ọtí ìgbàgbọ́n náà lẹ́fẹ́ mọ̀ tẹ́lẹ̀ fàájì lẹ́fẹ́ ṣe tẹ́lẹ̀ ilé yá kàn bá bàbá kò lórí ibú ọlọ́ tí bá ní ọ ó túnmọ̀ gbogbo máa sayẹyẹ ní gbogbo wíkẹ̀ndì gbogbo mọ̀ pé ìranù lẹ́yìn wá mú ní ìsìláyé mu torí pé ọjọ́ ọdún tẹ́yẹ bá tún ṣẹ lọ́n anábì sọ̀rọ̀ bá wà lọ́sọ̀rọ̀ ní bí ìgbà tẹ́yẹ ṣẹ lọ́n ní gbogbo ìgbà ni irú àwọn èèyàn wo ni irú ìlú ìwọ wà yá ó tẹ wá bẹ̀rù ọlọ́run pé ọdún tẹ̀sí tó lè rí ìtẹ̀sí yìí tó bá tí àlẹ́bí sọ́mọ̀ bá wà lọ́sọ́lá ní nínú àwọn tọ́mọ̀ bá ò ní síjú àmì mú lálùkì àmà mú ti nínú kámìlì àwọn ọmọ ti para mú mi ẹ̀rù ọ̀nà ọ̀jẹ̀ wọn á bá ọ ọtí lẹ́nu wá sí ayẹyẹ lọ́jọ́ ọdún léyà ẹ̀rọ léyà ẹ̀mọ̀ ìgbẹ̀rún léyà báyìí ẹ̀tù mọ̀ bọ́ pé ìbú ẹ̀sẹ̀ ó ní búlẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀rọ àmọ́ ọlọ́run ó sẹ́lẹ̀ wà láwọn abẹ́rẹ́ wọ́n ní ẹran léyà yìí ما يكبر أو ما يكبر في بهيمة الأنعام في يوم الحلقة níta máa ń pa ní ìyálẹ̀ta àbí ọjọ́ ọ̀lẹ́yà ìyálẹ̀ta ni wọ́n pè é àtàwọn ọlọ́gbìn àsìkò tó ha ibẹ̀ náà láti mú ìṣíyà ẹ̀rọ jáde wá ìyálẹ̀ta lásìkò tá a ti wà yìí ìyálẹ̀ta gan tó ti ń tó ìfọ̀sẹ́nu ọ̀gbọ̀n tí mo ti ta ní ọba tó yìí á lè gbé ìmọ́lẹ̀ bíi oṣù wa ń ta. tó ta bá yíwọ́ sábà tó bá bẹ̀rẹ̀ sí ní sọ pé tẹ́wọ̀n òwúrọ̀ làwọn ò lè wọ̀n kéèké jáde. ìròyìn yá náà sì rí kí ní sẹ́yìn fi palẹ̀. àwọn aláàbò ń sọ pé abẹ́kànmí ló pọ̀ rárá ìròyìn pé torí pápẹ́ tó fẹ́ pẹ́ran òun fẹ́ gbáwẹ̀ lọ́jọ́ yẹn àwẹ̀ tí ò ti jẹ sáà tí ò ti sáàrì ìgbẹ́ ni ò tó bá fẹ́ràn yẹn tán fẹ́ràn yẹn bá ti rẹ́dì wọ́n ti bá tó báyìí wọ́n ti kó ìpín ẹ̀ síta wọ́n nígbà yẹn ni ànábì ló mọ́ lóyá ẹ bá mú ọkàn ẹran tó pa yẹn ẹ lọ bá ń ṣe lé ìwà tó bá ti rẹ́dì ìwé ná ìgbà yẹn làwẹ̀ yẹn gbé kì í sáàrì alágbàdá lẹ̀ ọ̀ àwọn táwọn apẹran náà àní jẹun sí ní ìléyà tó dáa rẹ̀ sábàlídé láti èdè kájẹ̀wò èdè ilé ìsúná àwẹ̀ oníwọ̀ fẹ́ kágbà rẹ̀ lọ nípa àwẹ̀ láti ń bá bọ̀ tẹ́lẹ̀ wọ́n wá fẹ́ pé àjọsán kọ́mọ́ bá tó dàbẹ́ ní pé àwẹ̀ wá tó fẹ́ pé tàbí wọn àti táàkì nígbà táwọn ẹ̀rọ ti pa ní. bákan náà nínú ẹ̀kọ́ yìí kátàlẹ́sàlàyé yẹn náà nígbà yìí yóò tàbí ká tó fẹ́ pẹ́ràn yọmọ àrùbá yóò jẹ ọjọ́ àlàmísì ní bọ́ọ̀lù ìwọ ọmọ ìyá mi nínú tó dáa ìdí kí ìlú gbá rẹ̀ lọ́jọ́ àràmá àmẹ́bísọ̀ ọba wà lọ́wọ́ làbí tàbí bá rẹ̀ àràmá ládàá pàgbà rẹ̀ bí ọdún méjì ni ọdún kan tó lọ àtọ̀dún méjì tẹ̀lé àbí àpò méjì ẹ̀sẹ̀ ọdún méjì ẹ̀sẹ̀ ọdún tó lọ àti ilé ìtàkùn tábùbẹ̀rẹ̀ ní mú lẹ́yìn àrùfà ọdún kan tí lè yóò wá sí ìwòrí tí èmi àtẹ́gbọ́lọ̀ ìgbòrí ẹ̀fà rọ̀ ọlọ́run ti sàánú wa tó tún bọ́ sí àlàmísì àwọn ẹlòmí táwọn ọdún ọdún àwọn ìgbàlẹ̀ sọ̀rọ̀ lè tẹ́lẹ̀ fúnra ẹ̀ ló máa dé fáwọn tó àwọn ìrírí papọ̀ àtọ̀wá àti sọ̀rọ̀ àti yọ̀ọ̀mù àrùfà kó wá gbìyànjú kó gbàdúrà dáadáa ọmọ yára ojú àràpá yà ọmọ èsì ìjà àgbàdo ìjọ à ojú àjọ àwọn ìgbà yìí fáwọn tó wà lọ́wọ́ tó wà ní àwọ̀fà àti àwọn tí ò sí bẹ́ẹ̀. níbi ọjọ́ tí wọ́n ní ọlọ́ọ̀bá lóṣù wá tó sọ́mọ́ àgbà ilé tó yá àwọn owó ni wọ́n tọrọ àwọn oníjì mo fẹ́ kún ní wa àwọn owó ni wọ́n tọrọ ìgbẹ́ ìgbèmí ọlọ́run mo ti tọ́ láti ṣe fún wa ṣé pé láti tó dáa mọ́tò fi ara kò máa wọ ní mídíà àwọn táwọn ọmọ tó jókòó pé àwọn bẹ́ẹ̀ ṣe àlàfà dé kò sí tí wọ́n ń pè bẹ́ẹ̀ kò sí gbogbo náà ń ṣe yẹn ọlọ́run ju pé àwọn àpá lọ́wọ́ báwa tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àwọn náà tàbá sí àmì ìlànà gbogbo ẹ̀ àwọn ẹnu àwọn náà ní ọ̀gá dáwádà láti gbogbo lọ́wọ́ yìí tó dá ẹ̀sọ́ṣọ̀ yẹn ìwọ̀n burúkú àpáwò jẹ́ bíríkìlà àdúgbòjẹ́ kámẹ́ta kò sílẹ̀ ìbílẹ̀ ó bá kí ń pò lórí òkè tó lọ kánlé tán ó sì bọ́ sí mọ́lẹ́lá tí ó mọ́ sí ọmọ àwọn èèyàn lọ ó sì lọ́ nù yẹn káwákà mọ̀ jáwọ́ gbà lọ́wọ́ ara wa ilé yóò jẹ́ sí mọ̀ ó ti ẹ̀ tó wá sọ pé kó ti ẹ̀ tó wá mọ̀ sọ̀rọ̀ bára ẹ̀ tó wá ń kó sábẹ́ ìdí ìfẹ́sì fáwọn èèyàn kò sí láì fi mẹ́rin ká tó ra wá mọ́sálásí kan tó jókòó síbi àkọjọ́ ìlú yìí o èmi náà fẹ́ fi lẹ̀ níbi ìjọsìn bọ́lá ọba mi kí ebi sọ̀rọ̀ ọmọ orin mú fẹ́ lọ́dọ̀ rẹ̀ ọ̀ká wá sọ pé a fẹ́ sí papọ̀ ìyẹn yóò bá ṣe rí àmì tàdúà tó wá fi di òru wẹ́ẹ̀dì jí kó yanábílà tó bá yọ̀ lẹ́tẹ́lẹ̀ yanábílà sábà ẹ̀bá ka súra tó bá mọ̀ ká tó bá sí adórí gbé kúrò àti tó bá mọ̀ ká ti ká pé kó yanábílà dáadáa kó wá gbẹ náà látòmí ẹ mọ́tì gbàgbé ọmọ ọwọ́ akúbárú ọwọ́ akúbárú ọwọ́ akúbárú lẹ́ẹ̀lẹ́ ìlọ́wọ́ ọwọ́ akúbárú ọwọ́ akúbárú wà nílẹ̀ ìhàmù tó bá ti sálámà ọ̀dẹ́rẹ́ ní rákà mi ní kankan sí àgbáàrù ní àtàwọn àgbáàrù mi kó tó tún mú rákà mi bá tí wọ́n ti ní àtìkúnlẹ̀ lábẹ́ ìpọ́jú yẹ sọ ọjọ́ àbá yẹn yóò bẹ̀ lẹ́nu àwẹ̀ yóò bẹ̀ lẹ́nu àdúrà kò sí ẹ̀ náà fílà mọ́júmọ́ òun yẹn bákan náà dùn á ọjọ́ àbá yẹn náà bóyá lákà méjì bóyá mẹ́rin bóyá mẹ́fà bóyá mẹ́jọ yá kó ti súnmọ́ lọ ó tún lè fi àwọn àsìkò tó tún kù wọ́n fi ka lóko láàrín tó wá wá sàárà tó ní kì ní kó o ṣe nítorí ọlọ́run ó lè jẹ́ mọ́sálásí kan mọ́sálásí àdúgbò rẹ àbí mọ́sálásí bòmí náà tó bá ń bá ṣe àbí àwọn kan tó mọ̀ pé àwọn ẹni yóò ní ó lè mọ́ fún ọ lóhun rárá ìjìlá ìwà rágàrí ẹlọ́ba ń gbé fún alágbájá ẹlọ́ba ń gbé fún alágbájá gbogbo àwọn ẹsẹ̀ ojú rẹ̀ rèé tí ìyàmọ́ fi ń súnmọ́ lọ́wọ́ pàápàá jùlọ ní ọjọ́ àràfà náà àárọ̀ ọdún torí pé ọ̀sán ọdún lágbègbè pàdé pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run fẹ̀mí ẹ̀kọ́ kan wa aṣọ ọdún òǹkọ́kọ́ òǹkọ́ nípa ọlọ́sìn yìí mùsùlùmí ẹ̀rọ ọdún òrìgbà ọlọ́dún. nígbà tó bá rẹ̀ lọ́dún bá tó bá kẹ́kọ̀ọ́ tó bá kásọ tí ò bá ti ta ẹ̀fà sọ́lẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ti nílé ẹ̀kọ́ dáadáa tẹ̀ ti lọ́lẹ̀ lórí nẹ́fà wọn wà gbèdékébù ẹ̀hẹ́n lórí lọ́lẹ̀ lọ́la àbọ̀tọ́lá kò ti hàn bí ẹ̀sìn yìí kan tí wọ́n fẹ́ ká múra nínú múra olùsí lọ́jọ́ ọdún káwọn aṣọ tó dáa ó lè délé tó ti nílé tẹ́lẹ̀ àbí tuntun bíi kò wọ́ gbogbo aláàdé wọn ká lọ sí ilé àtọkọ àtìyàwó àtàwọn ọmọ Allahu akbar Allahu akbar aláàmọ̀ wílọ alùpùpọ̀ wíjẹ bàbá dé ní ìbí náà àtàwọn wíkúrú ní pé wọ́n bẹ̀rù nílé wọ́n fẹ́ ká mọ lọ́jọ́ kankan tó bá ti pé inú ọmọ ìlẹ̀ yóò bá ti kírun ẹ̀yìn alágbára ká méjì kẹ́ẹ̀ẹ́dójókòó fẹ́ẹ́fì ìta ìtaba ní kò ní ìdílé yanáfílà sàlùwàlá àti ojókòó kó mọ̀ sí àkárò mi tí wọ́n bá ti dé wọ́n mọ̀ sí kútúbà àìlè ó kírun tó bá ti kírun tán lẹ́yìn òní tẹ̀lé. náà lórí tí bá lọ rẹ̀ àwọn ni wọ́n pè àgbò àgùntàn àti wúrẹ́ nínú yẹ pé tó bá ló agbára màálù ó lè láti nẹ́ àìsọ́bà lágbára àwọn ní ẹ̀rà màálù tẹ́bà lágbára màálù ẹ̀rà àgbò tẹ́bà lágbára àgbò àgùntàn tẹ́bà lágbára àgùntàn ẹ̀rà mìsòrò tí ó bá lágbára mìsòrò rákí ni ewúrẹ́ sílẹ̀ ẹ̀dùn gbogbo àwọn dàrájá sí yìí kò ní bẹ́ẹ̀ délé lápá ọ̀gbá bẹ́ẹ̀ ká àbẹ́tọ́nà ọba ọ̀gbá dèédé kan sóore fún un lásìkò gbà yẹn kò sí tí thousand naira èyí ó sì ra pọ́yọ́ bùkọ́ ní ìmọ̀ tí wàá fún ìmọ̀ lálẹ́ ìdáwọ̀ ilé wò ìyẹn la gbọ́dọ̀ fún ní priority tí ní sábà fẹ́ ra sọ náà ọkọ ìyàwó àtàwọn ọmọ sábà tí gbogbo àtọ̀ tí kò ní tóbi sí àti títí kàrọ̀ àti bàtà tó kì í

wọ́n tún bí ẹ̀mí bóyá làkúrú ní gan ló tún pàwà ní mo wà ní mọ̀ pariwo káàkiri pé aaa abala ń lọ sí ní yìí tẹ̀ tó yẹ kó jẹ́ pé gbogbo sábà fẹ́ ṣe ní ìkòlí ẹ̀rẹ̀ sí ẹja lọ sí ìpínlẹ̀ ọ̀nà ọlọ́run sọ̀rọ̀ àwọn fún gbogbo wa ní tí wá lọ láti bẹ̀ fún kùnìyà wọ́n ní ọ̀nà ọ̀fà láàrin lọ́dọ̀ láàrin ayàtà tuntun ó ní dáríkà ó ní sẹ́rí o wà mọ́nì yọ̀hánù bí mo ṣàárà ní ọ̀rọ̀ ẹnikẹ́ni tó bá fi lè gbé àwọn nǹkan àyíká ní ọlọ́run tó bá fi lè lóògùn nígbà ká pẹ́ná tó nínú àwọn ọkàn tó mọ̀ bẹ̀rù ọlọ́ọ̀ bá máa ní irú àwọn èèyàn bẹ́ẹ̀ o. ẹni pé ká pẹ́ lọ lọ́jọ́ níyàwó a gbé àmì ọlọ́ọ̀ ọba tó ti nìyẹn. ṣé pé bẹ́ẹ̀rù ọlọ́ọ̀ ní bẹ lára rẹ̀ nígbà tó yẹ wo àwọn ẹran kan ẹ̀rù ló bá yẹn á ẹran tó bá wá lówó yẹn lọ́wọ́ ilé kò fẹ́ pẹ́ kí pé kí tẹ́mà kó mà ẹran ọdún tí ó dùsẹ́ lórí tí a rí ni ìbẹ̀rù ọlọ́ọ̀ni ìgbọ́dẹ̀ pẹ́ tó wọ́n tó lè pa náà tí kó tó wá jẹ́ fún jírí fún tó tún wá dá ó tún àwọn ọlọ́tí tó wá sàjọ kó wọ́n jẹran léyá ọlọ́ọ̀bà ò jẹran léyá fún àwọn ọlọ́tí àwọn aláìní tó lè pé ó wu àwọn náà tí ò ti fẹ́ràn ọmọ sí lọ́wọ́ bá ń lọ́fẹ́ á fún ọlọ́pàá ti wá lẹ́ni tó máa kò mú ti àbúrò ọlọ́pàá ló tún náà àmẹ́bí sọ̀rọ̀ ọ̀gá wa yọ̀ tó là nínú àdéhì náà wá ní iṣẹ́ tí ìyá lè ṣe tó jẹ́ iṣẹ́ olóore lọ́jọ́ ọdún tó lọ́ọ́ bá fẹ́ràn rẹ̀ jù nínú àdéhùn mi tó ń gbà látọ̀dọ̀ àfọwà àlùbárọ̀ òbí ọlọ́run wà ní. sọ́jà ànábi sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́sọ̀lá ní mọ̀dábà àkọ́lá sọ̀lá ti fàyè nàmọ̀ yorùbá lè náà sí i pé ẹni tó bá pa ẹran díẹ̀ sáájú mọ́tò kírun éèdì ó pamúlẹ̀ ní o ó pamúlẹ̀ wọ̀n dábà àbáàdà sọ̀lá ti fàkọ̀tà mọ̀lúkà òkú al-muslimin ṣùgbọ́n tó bá pàṣẹ lẹ́yìn ìrún àtàdúgbà tó ti parí kéde ìsọ pé èèyàn fẹ́ pẹ̀ra fọ́lọ́run ó sì tẹ̀lé lánàá àwọn àwọn mùsùlùmí tó kù ibi ènìyàn àwọn àfáàdù wa mú ọ̀rọ̀ wá wípé kíká pẹ̀ra lẹ́yìn eight kódà tí wọ́n mú wáyé tí pàṣẹ tí èèyàn ló tọ́ ni àbójúgbà tí wọ́n bá tó pẹ̀ra díẹ̀ lẹ́yìn ilé kọ́ọ̀lù rọ́ọ̀lì ọ̀rọ̀ tó fẹ́fẹ́ múlẹ̀ jù òun náà ní pé tó bá ti kírun náà torí pé ìmọ̀ àmùjẹ lọ kírun lọ́dọ̀ rẹ̀ náà tí wọ́n bá rọ́ bí rẹ̀ lọ táwọn ọjà lọ́wọ́ bí rẹ̀ lọ bí ó ké ẹbí ẹrẹ ilé ìṣe ìníkọ́ nínú súnà ní pé anábìlì wọn kọ́kọ́ pẹ̀ra sọ́lọ́lọ́ àlejò sílá kẹ́ni bọ́ọ̀lù tó pẹ̀ra ṣùgbọ́n àdàbí sọ fún tó ń bá tó pẹ́ra káwọn tó pẹ́ra kódà àríkà pé ní àìsí ṣe ní káwọn sọ àbá òfà orí wọn mò dáhùn ẹgbẹ́ra mò dáhùn mò dáhùn afọ àbí ìyàwó ìlú ti ti yọ ẹgbẹ́ ìgbà wọ́n àwọn náà bá bẹ̀rẹ̀ ní múra àwọn náà lè ní ìgbèjì kálukú ẹ̀ẹ́dì ní ọ̀pọ̀ bá ìké pa ìgbèjì náà ló bá jẹ́ pa pátánà bí náà fẹ́ràn àwọn náà ló fẹ́ràn. ìyá wa náà sọ sóde ìwo tẹ̀lé ní kún òfẹ́ gba wájú rẹ̀. tó sábà náà bá wá ní abẹ́kímọ́ mọ́ pa kí atọ́pàdùwà lóye ìwé tó bá lè dúró kò ní ìgbìkà ẹ̀sẹ̀ ń dúró

kí a tó lè pa ẹran irú àwọn ẹran wo adùsàlàyé ìràkúnmí adùsàlàkúnmí ọlọ́dún márùn-ún àgbò ọlọ́dún méjì àìmọ́lú ọlọ́dún méjì àgbò ọlọ́dún méjì àbọ̀lọ́dún kan ewúrẹ́ tó bá ti lé ní oṣù mẹ́fà tó ti lé tó ti dàgbà dáadáa yóò jẹ́ pé akójọ ìmọ̀ éèjì ẹgbẹ̀gbẹ̀ nítorí ta ìpẹ́sàn lẹ́rọ ẹ̀sán lọ rà á ìyẹ́ pé ẹran lóbíá spẹ́tíà ẹran òun ní fọ́lọ̀ ẹran tí ó láàrín àìsàn lára ó lè jẹ́ funfun bọ́lọ́jọ́ ó sì lè jẹ́ dúdú náà ní ó lè jẹ́ kọ́lọ̀ ní àbúgbẹ́jẹ́ kàlá sí ni kó mọ́ jẹ́ pé tí rẹ̀ gé kó mọ́ jẹ́ pé wo rẹ̀ ti gé ẹ̀sì wọ́n fẹ́ ẹran léyà jà tí wọ́n náà lè gbàgbọ́ máa borí ẹ̀ náà sọ òun ìdí àbí wọ́n máa borí ẹ̀ sọ ẹ̀lòmíì ẹ̀wọ́n borí ẹ̀ lọ gbára wọn kódà ìwà ẹ̀ṣẹ̀ yẹn fún mùsùlùmí tí máa ń fi orú rẹ̀. Èyí ẹ̀ẹ́dì mọ́ fẹ́ràn lọ́sí lórí pé ẹgbẹ́ kọ́mọ̀ jà. Àbí wọ́n ní kẹ́ mọ́ fẹ́ràn jà àkọ́kọ́ nù kẹ́ tó tó wá máa fẹ́ràn a máa ń fi ẹran bàbá wa náà jẹ́ wọn lọ́dọ̀ jẹun. A àwọn tó jáwọn àgbàlagbà tí wọ́n dàgbà jù wá lọ tí wọ́n ọ̀rọ̀ títẹ̀ mẹ́ran, wọ́n mọ̀ fẹ́ràn nígbó ni kó lè jáwé ìlú lè dáa láàbìlì mọ́ àtúnlé kíni ẹ̀rọ̀lẹ́yà kò sì gbọ́dọ̀ jẹ́ ẹran tí ó ṣàìsàn níjàgbẹ́ àwọn òbí ah, ẹni ilé orí tó ti ń ṣe bí ti ní ilé yìí ẹran tó fẹ́ fi jọ́kì bọ́nà ọba rẹ̀ ẹran tó lálàáfíà làgbọ́dọ̀ lò pápá rẹ̀ ò bá ká ẹran tó lè kó lè pátánà tó láwọn èèyàn la màálù lè lábòlé èèyàn mẹ́ta ẹ̀lẹ̀ ìdáwọ́ pọ̀ kẹra màálù èèyàn márùn-ún èèyàn méje ẹ̀lẹ̀ ìdáwọ́ náà ẹni tó di ẹran náà ni wọ́n fẹ́ kó kó ẹran yẹn fún ẹ kó náà bá lè mọ̀ pé ìwọ ló kó ara rẹ lẹ́ran ìwọ náà ló pa àrí ẹ̀yìn ọlọ́run bá tó dá ìwọ náà ní ọdún bá sọ fún ọ̀fẹ́ mú ẹ̀mí ìjẹ náà lọ ó mú ẹ̀mí ìjẹ lọ kó náà ló ní ìwọ náà àmọ́ bá mẹ́lò mi tó súnmọ́ ẹ lọ ẹgbà tó náà bá náà ló ní ẹni o ṣùgbọ́n ẹni tó wà wá lè dá pánkọ́ o lè wẹ́ni tó gbà ẹ pa kó fún lówó sẹ́lẹ̀ kó mọ̀ bá tilẹ̀ lọ ẹran fúnfún yẹ kọ́ ní kọ̀ǹdíṣàn fún wọn ìjẹ́ tó bẹ̀rẹ̀ sí. ó tó bá wá ń pọ̀ ìwé nínú ẹni tó lẹ́tọ̀ọ́ láti gbẹran náà ní lẹ́yìn tó ti fún lówó sẹ́rẹ̀ ẹ̀yìn náà àtàrà lẹ́yìn ẹ̀yìn náà lọ sí ilé. tó àwọn àbọ̀ àtàwọn àti alápàtà nítorí ẹran léyà péré kò lẹ́ni ó fún àwọn ọmọ táàbì kún ìyẹn táàbì kún lọ́jọ́ péjà ìyá mọ̀. wọ́n lọ́ tọ́mọ́ láwọn ò lè gba pa tọ̀ iye báyìí five thousand tí mo bá yẹ pa gbowó ẹ̀ fún ọba díẹ̀ lọ ẹ bá ti jọ àgbè bó lọ ti fẹ́ ká pín ìrìn àgbéyà ní ìparí wọ́n fẹ́ ká pín sọ́nà mẹ́ta ẹ bá ti fipá báyìí lọ́kọ̀ tó sí mẹ́ta dọ́gba dọ́gba ìkan fún wa ará ilé rẹ̀ bó ló ti fẹ́ pín ìrìn àgbéyà tó wà kára ilé rẹ̀ fún wa nílàjọ pé ẹran tó lépò òdẹ̀ràn lé á kọ́kọ́ jọ yẹn tèmi àti tàwọn ará ilé ìbèrè tọ́yìn ìdákejì kan ilé ìtọ́rẹ́ fi tọrẹ fáwọn tó súnmọ́ yí ládùúgbò ìkẹta àwọn tó ti fáwọn náà ní bùkátà ti ṣùgbọ́n bóyá ọ̀nà làwọn ẹgbì sí yí tó kọ́ níbi kí àwọn ará àta àti àwọn ará àdúgbò olùgbé àfẹ́

bóyá àwọn ará mi jẹ́ àwọn ará mi kan ẹ̀hẹ́n tó wáyé kẹta wà lè pè kó náà òjòjú fún ọ̀fẹ́ kó ti pé ẹran lédè níbi tí ò ní ju èdè kan lọ́wọ́ àwọn fún àwọn èèyàn ó wá lẹ́rọ fún lédè ẹgbẹ́ yẹn wá bẹ̀rẹ̀ ti dùsẹ́ ní báyìí ó mú omi sí mi kò ti tán rárá ẹran tí àwọn èèyàn òbí ní máa lọ tọrọ ẹran bíbò ní ọ̀rẹ́ta fún wa. wọ́n jẹ́ kó yẹn márùn-ún pé nínú àyè ibi tó lè pín tó lè kárí wọn ẹsẹ̀ àti táwọn náà bá lọ tún gé wọ́n lè gbé sí bí mẹ́fà mẹ́jọ mẹ́wàá inú tí wọ́n náà dùn pé tọ́ àwọn náà jẹran ọdún wọ́n ti lẹ́ka sí ẹran iléyà nìyẹn abiolan ọdún iléyà tó wá ń wọ̀ kọ́lọ̀ ojú wa wà láyé àti láàyè gbogbo àwọn tá a fẹ́ pẹ́ran táàtì ní oṣù báyìí ṣùgbọ́n a ní oṣù lọ sọ́dọ̀ náà ọlọ́run sẹ́lẹ̀ wà ó wà láti rí ọlọ́run gbogbo wà láti rí àlàáfíà nínú tí èèyàn fi ń sọdún dáadáa ni níbi tí àbá lówó tó rẹran tó lálàáfíà kò ní gbádùn kò sọdún náà ọlọ́run sọlẹ̀ wà fún wa lálàáfíà àrísìkí ṣáájú ọdún níjọ ọdún àgbẹ̀lẹ́yìn ọdún ọlọ́run sọlẹ̀ wà fún ẹgbẹ́ kọ̀ọ̀kan wa ọlọ́run mọ́ wa sọjọ́ náà lọ́jọ́ bàlújẹ́ nínú ẹbí ẹni kọ̀ọ̀kan wa olóògbé ọlọ́run ọjọ́ wa ń bì ẹ̀yìn kọ́ńpáàlì wa níbi tọ́lọ̀ bá tó jogún òun náà tàbá mọ́ sí ìmùsùn wa àti ìlú ìlú títí o àti ìdílé yá o tẹ́lú tẹ́lú ni nígbà tó wà ní eight o'clock kálukú ti tún ká mí ẹ̀dọ́ wa fẹ́ lọ sẹ́ran yóò lọ sí ẹran rẹ̀ fún tó bá wa náà láàrin fifteen minutes kò tó bá lọ ọlọ́run tó wa sí wọlé ìlànà ìrọ̀rùn ìtàwà ọ̀gbẹ́ni àwọn ìlànà ìgbéyàwó hasanah wà sí àfihàn ìlànà ìrọ̀rùn ìtàwà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أقيم الصلاة